gẹ́gẹ́ bí wa ní ilé ìjọsìn babaláwo ti ìlú Ọ̀yọ́ ibi tí a ti mọ jọ́sìn ẹ̀sìn Ifá a ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣúre ohun ẹnu fá kí a tó ṣe ìsúre ẹni tí ó bá dé fìlà ẹ jẹ́ ká sí fìlà wa ìwọ tí o bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ nínú ilé fáyì kò rí pé o pa á bàbá wa tí yóò síwájú wa nínú ìsúre ìbẹ̀rẹ̀ àwọn náà ni ajitẹ̀nà adéjàre àwòsọ̀pẹ́ tí wọ́n bá ti ṣúre fún wa ẹ jẹ́ ká máa ṣe àṣẹ wọ́n ṣe tán báyìí. ẹ̀yin aláàfin ọ̀yọ́ ẹ̀yin yòókù wa o àjọ pẹ̀lẹ́ nígbà tó pẹ̀lẹ́ ṣe o tá a fẹ́ ṣe lónìí yìí èyí wọ́n bá wa lọ́wọ́ sí ifá náà bá wa lọ́wọ́ sí òní bá wa lọ́wọ́ ìbò jẹ́ kí gbogbo owó nílá ìbò o ká gbòòrò ìbò jẹ́ kí fá ọ̀yọ́ ìbò kó mókè àwọn tí ní ṣe wọ́n o ogbèjì káká ogbèjì kúkú ogbèjì káká. èjì funfun. Eruku gbágbá lábí àpáta. Eruku gbágbá lábí àpáta. Àwòrán mo kò ní sàn. Àwòrán mo kò ní sàn. Bíbá fún orí ní ṣe wọ́n báyìí. Bíbá fún orí ní ṣe wọ́n báyìí. Ọmọ amágbọ̀ sọ̀run. Ọmọ amágbọ̀ sọ̀run. Níwà rẹ̀ wà rẹ̀ tọ́lá. Níwà rẹ̀ wà rẹ̀ tọ́lá. Wọ́n ní ọkàrà lẹ̀ bọ́ kọ́ wá mú ṣe. Wọ́n ní ọkàrà lẹ̀ bọ́ kọ́ wá mú ṣe. Orí ní ṣe wọ́n báyìí mẹ́ lórúkọ. Orí ní ṣe wọ́n báyìí mẹ́ lórúkọ.

form part of the revitalization and mobilization efforts to attract more people to Ifa worship by making places of worship more accessible. Relevant verses from selected Odu are chanted. Exhortations are made, congregational chanting, singing, and dancing also take place. ètò ìjúbà òní ó kàn. eriwo ya, eriwo yà ọmọ eriwo yà. àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sì pé. ẹ ǹlẹ́ o ìrá mi o ẹyẹ dúdú baró babaláwo là ń porí ẹyẹ dúdú baró babaláwo mọ́ ni. Mm iná o irá mi o ó jó gèrègèrè sí apá kan ọ̀tún ọgbà rẹ̀rẹ̀ sí tòsí o ọ̀nà mẹ́ndínlógún ni wọ́n tanná fá sí ọ̀nà ìrọ̀rùn sálà ó gbà àrífà wa. sálà ó gbà àrífà wa. ọ̀nà ìrọ̀rùn sálà ọ̀nà ìrọ̀rùn sálà ó gbàrí fa wa kékéjákè àwo òde òró tòtò ni òní pòlàkàlẹ́sẹ̀ àwo òde ìjẹsà mọ́dù ọ̀wọ́ o àwọn ló lukí fún olówó òdúrú afọ́nfọ́ntífọ́n àsùnpé ẹ̀dántigi àjà o bí alẹ́lẹ́ bá lẹ́ bọ̀nàbọ̀nà wọn àrèwárún. Mm dé èdèlé olùfẹ́ ẹ̀já káwo ìràfán. ẹ̀já káwo ìràfán. ẹ̀já káwo ìràfán. èdèlé olùfẹ́ ẹ̀já káwo ìràfán. èdèlé olùfẹ́ ẹ̀já káwo ìràfán ní orígbé mi wọn àjò. ọ̀la orígbé mi wọn ayọ̀ o tímátímá ni wọ́n lùlù ọ̀bàrà òun ọ̀yẹ̀kú adé afúnṣẹ́ṣe owó abọ́ ọ̀kan fún barapetu ajá afẹ́lá gẹ̀gẹ̀gẹ̀ tí sọmọ àká ẹ̀wọ̀n léńje léńje èrò sọ̀pẹ́ mọ̀ ṣeun èrò sọ̀pẹ́ bájájọ kẹlà àkákípetu. bájájọ kẹlà àkákípetu. èrò sọ̀pẹ́ bájájọ kẹlà àkákípetu.

ó mú dì sọ̀kan ó ó mórí sẹ́mẹ́ǹdínlógún ọ̀nà ìlódé ó ọ̀nà ìlódé ó jíire bá ń. akẹ́rù àwọ̀ ọ̀dẹ̀dẹ̀ o ajáfàjèrò ọmọ ògbólú ọmọ ògín orí ọ̀tẹ̀ mọ̀ ṣeun ọmọ ẹyẹ téńté orí ogun orí mi ọ̀pá nílé òrìṣà mi ọ̀pá lẹ́kìtì ẹ̀fọ́n o orí mi ọ̀pá pọ̀ òkun kọ́fà ńlá wálé òrìṣà mi ọ̀pá o àgbọ̀n yín ajá fámọ ọmọ àgbọn kun là ó ọmọ àgbọn bú ńláńlá àṣọwó ilé mi mo jókòó sí ọ̀dẹ̀dẹ̀ mi mọ̀mọ́ wa o ire gbogbo kọ́mọ wọ́tọ̀ wá wá òkúrọ̀ kẹrẹ̀rẹ̀ wọlé bọ̀ wá bá o. ire wọlé bọ̀ wá bá o òkúrọ̀ kẹrẹ̀rẹ̀. kẹ̀rẹ́ wọlé bọ́ wà bá ojúmọ́ mọ́ ni kẹ́ni kíni. ìfà afala ìkíni sàlòdì ẹni. ìfà bí ẹrú bá jí ẹrú akí olúwa rẹ. ìfà bí obìnrin bá jí obìnrin akọ́kọ́ rẹ. ìfà bí ọmọ bá jí ọmọ amọ́ kí mojimoke mọ̀ pé eléré. ìfà mojimoke mọ̀ tún mọ̀ bá òye o. kẹdùn tí máa rogi dánlé. Ifá òjìrè. Ifá mojimoke ọmọ ọlọ́pàá epo ọ̀jàdí. Ifá òjìrè. Mojimoke ọmọ ọlọ́pàá àdí òjèpo. Ifá òjìrè. Mojimoke ọmọ ẹlẹ́ran lọ́bẹ̀ òjẹ́rẹ́dún. Ifá òjìrè. Ifá mojimoke àtọ́lá. Ifá òjìrè ifá mo jí mo kí ẹ sùn lá. ifá òjìlé. mo jí mo kí ẹ sùn gbẹ̀dẹ̀ o. ifá òjìlé. mo jí mo kí ẹ sùn níní. ifá òjìlé. mo jí mo kí amánásẹ́. ifá òjìlé. mo jí mo kí amánáwọ. ifá òjìlé. mo jí mo kí amánárun. ifá òjìlé. mo jí mo kí amánásẹ́ tààrà débẹ̀ o. ifá òjìlé. mo mú sẹ́ẹ̀rẹ̀ àwọlé àgbọ̀nìrègún ajábàgbọ̀n ìrègùn ọlọ́jà òrìbójó. níjọ́ tí wọ́n ní tí wọ́n bá jẹ́ wọ́n máa forí balẹ̀ fún kí wọ́n. ẹni bá forí balẹ̀ á lógbó. ẹni bá forí balẹ̀ á látọ́. èèyàn tó forí balẹ̀ á lánípẹ̀ẹ́rẹ́ gbogbo abẹ́rẹ́ ní fitojú tí mò ń ṣiṣẹ́. yá fún forí balẹ̀ kó oríire. àwa wá forí balẹ̀ àwo òkú mọ́. ọba rẹ̀ torí agókè kú. torí agókè kú. ọba rẹ̀. Ye o iye wa eré ni yèmí wá ṣe kò máa já o ẹ kí yèyé ẹ ṣùkú o ilé ọ̀ṣun ògbàyè owó kò jẹ́ ọmọ kò jẹ́ ló jẹ́ mọ́ ọ̀ṣun nù ẹ bá mi bẹ́ẹ̀ mo fàgbọ́sà mo jẹ́ mo yánù ẹ bá mi bẹ́ẹ̀ ó fagbó sáde ẹ̀ làbọ́rú ẹ̀ làbọ̀yè ẹ̀ làbọ̀ sísọ. kí a tó tẹ̀síwájú ó yẹ kí a gbọ́ orin ìjọsìn níwọ̀nba ẹgbẹ́ akọrin. ìtọ́nisọ́nà látẹnu aṣíwájú ìsìn ìdòwú kẹ́hìndé fagbo. lónìí àsinmi o èèyàn tó lè rí wò ọ̀yà lónìí lónìí àsinmi lónìí àsinmi o èèyàn tó lè rí wò ọ̀yà ẹni tí ifá máa gbè akọgbẹ ara rẹ̀ ọ̀nà wo ni a lè gbàgbé ara wa kífá tó gbè wá ẹ̀sìn re ó dọwọ́ rẹ ìwà re ó dọwọ́ rẹ láàrin ẹlẹ́sìn ẹ láàrin mọ̀lẹ́bí láàrin ẹgbẹ́ láwùjọ rẹ nínú ìlú ìwà re ó dọwọ́ rẹ ní òní ọ̀rọ̀ ìtọ́nisọ́nà tí a bá wa sọ ni ìgbọràn àti ẹbọ rúrú lóòótọ́ lóòótọ́ àwọn kan sọ wípé ìgbọràn sèjú ẹbọ rúrú ẹ sọ pé wọ́n rọ́ ni wọ́n ń pa ìgbọràn ní iṣẹ́ tirẹ̀ ẹbọ rúrú ní iṣẹ́ tirẹ̀ òun kálukú ló ní ọ̀nà tí wọ́n gbà wúlò lọ́tọ̀ọ̀tọ̀ kí ni ìgbọràn ìgbọràn ni pé ká sọ nǹkan fún yàn kó gbọ́ kó gbà kó sì mú lò kí ni ẹbọ rúrú ẹbọ rúrú ni pé kí wọ́n sọ fún yàn pé kó ṣe ètùtù kí n tó dára kó ń bàbàjẹ́ àti pé tí n tó kù díẹ̀ kó dára kó lè bá a dára ní báyìí ẹ jẹ́ ká wo tí Ifá sọ fún wa nípa ìgbọràn ohun ẹbọ rúrú Ifá sọ nínú òdì mímọ́ rẹ̀ ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ó gbè lọ́wọ́ òsì ìyẹn àtẹ̀gbè orí okòólérúgba ó dín mẹ́jọ chapter two and twelve ó sọ báyìí wípé o lè béèrè kú béèrè o lè béèrè kú béèrè o lè béèrè débi ọ̀rọ̀ kó ká alábàdàn ń lọ sí ogun gborígborí ẹbọ wọn ni kò ṣe ṣe rí àdán nígbà wàṣẹ gẹ́gẹ́ bí èèyàn báyìí ni àdán ṣe rí orí èèyàn ló wà lórí orí àdán ó wá ní gbogbo nǹkan lè dá báyìí náà ni wọ́n wá tó àwọn awo lọ wọ́n ní ìwọ àdán wọ́n ní kó rúbọ kó dẹ̀ gbọ́ràn kó mọ̀ ti ṣe àìgbọ́ràn àdán ló ń gbọ́ ǹjẹ́ kí lẹ́bọ wọ́n ní kí àdán wọ́n ní kó rú ọmọ jálẹ́bọ wọ́n ní tó bá ti rú ọmọ jálẹ́bọ wọ́n ní kó orí ọmọ jáde ni kí wọ́n gbé sórí ẹbọ rẹ̀ kí wọ́n gbé lọ sí àárín jà pé bẹ́ẹ̀ ni yóò gbẹ̀bọ sí àdá rúbọ wọ́n wá sọ fún àdá wípé gbogbo tí wọ́n o kọ́mọ yòójú sí i ọ̀rọ̀ tí wọ́n bá fi lọ kọ́mọ dà sí i ní tí ọ̀bá kàn án kọ́mọ lọ jẹ́jẹ́ tiẹ̀ kọ́mọ yòójú sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ àdá lòun ti gbọ́ ìgbà tó di alẹ́ àdá gbẹ́bọ ó ń gbé lọ sí ọjà tí a ní kó gbé ẹbọ sí ní àsìkò tí àdá gbẹ́bọ tó ń lọ sọ́jà yìí àwọn ìyá mi òṣòròǹgà wọ́n wà ní àárín ìjà àti èṣù ọ̀dàrà wọ́n ń ṣe ìpàdé lọ pé bó nílé ayé ti fẹ́ gún ọ̀nà wọn làwọn fẹ́ gbé gbà àdán rí i pé àwọn èyí sáà ń ṣe àwọn kan sọ̀rọ̀ ó sì fẹ́ gbẹ́wọ́ kalẹ̀ wọ́n ti kì í lọ yìí pé kọ́ máa ń ṣe dá sọ́rọ̀ ọlọ́rọ̀ èyí tí ìgbẹ́bọ̀ ti ẹ̀ kalẹ̀ tí ó fi máa lọ ó sáré pé wọ́n àwọn ilé ọba wọn lè dìrùn lọ́wọ́ ó bá ní ẹ̀yìn wo ni ẹ̀yìn ṣe pàdé ń bẹ̀rùn ọ̀rọ̀ yìí bí àwọn ìyá mi sọ̀rọ̀ ganu pé ah báwọn àti tó fẹ́ túnlé ayé ṣe táwọn sì wọn bí táwọn ti àti ẹnìkan tó ń yọjú wo àwọn tó fẹ́ tú àṣírí àwọn fún aráyé inú bí wọn bí wọ́n ṣe yọ idà nìyẹn wọ́n bí àdán lórí ṣe ìmọ̀ pé àdán ti rúbọ èsù ni ó dògbò àfàkàn wọn lọ́gbọ̀n ọ̀nà sí wọn ta ló sókàn wọn ló sókàn àdán wọn ló rún bí òrùn wọn ló rù wọn ní ah, ebẹ́ ẹni kó fi ọmọjá rúbọ pé orí ọmọjá yẹn náà ló wà lórí ẹbọ yẹn à ah, èsù nígbà tó wá yẹ kó ti rúbọ yẹn ó yẹ kẹ́bọ ó lè fi fún àdán èsù kan gbé orí àdánmọjá orí eh, eh, ajá orí ọmọjá tó wà ní orí ẹbọ bó ṣe gbé nìyẹn ó bá gbé sórí àdán láti ìjọ òní ni àdán ò ti ní orí èèyàn mọ́ ló fi jẹ́ pé orí ajá ló wà lórí àdán ní fi mọ́ sọ pé àdán mọjá ìyẹn ni pé àdán tó gbé orí ajá tó gbé orí ọmọjá sí orí ẹ rí i pé ìgbọràn ó àìgbọràn tí àdán ṣe ló jẹ́ kó rírì ó sọnù ṣùgbọ́n ẹbọ tó rú lọ́dẹ orí ọmọjá pàṣẹ orí àdán ó fi hàn pé ìgbọràn ó ní iṣẹ́ tirẹ̀ ẹbọ rúrú ó ní iṣẹ́ tirẹ̀ ọ̀dọ̀wọ́ rẹ o tí a bá ní kó má ṣe nǹkan má dèjà má lè ṣe gbọ́ gbọ́n tí a wí fún ẹ yẹn torí pé ohun tí ojú aláìgbọràn rí ẹ̀rí pé nojú àdáyé yẹn ṣùgbọ́n ó jèrè ẹbọ rúru ẹ má jẹ́ ká kọtí ọ̀gbọ́n iṣẹ́ bọ ẹ má jẹ́ ká fi ẹbọ sí àyárún ẹ jẹ́ ká máa ṣètù bí wọ́n bá ti ní ká ṣe irun mọ lẹgbẹmọlẹ wọn ní sí lọ́nà o ọ̀rọ̀ tòní kò jù báyìí lọ ká gbọ́ ọ̀rọ̀ ìtanijí ká gbọ́ ìtọ́nisọ́nà kò dàbí ká mú lò ká wá mú lò yẹn kò dàbí ká lára ẹni ẹ jẹ́ ká máa gbọ́ ká máa gbà ká máa múlò ká sì mọ ìlara wa nínú àlàbà wa ṣe o ẹ̀làbọ̀ rú ẹ̀làbọ̀ ẹ̀làbọ̀ iṣẹ́. ní báyìí egungun yóò wá súre fún wa ní ohun egungun. babaláwo mo yìnbọn rú o ẹ̀là mo yìnbọn yè babaláwo mo yìnbọn ṣiṣẹ́ ẹjí ọyẹ mi lóde òní yẹni ní pé ọyẹ ni ẹyẹ oṣù pa lójú sọmọ lọwà bàbá tí mo ní sẹ́ni kì í máa lọ kò ní sí yìí kankan sẹ́ni oníṣègùn lọ́rọ̀ tèmi ẹ̀yin mo gbójúlé lèmi ọmọ ṣàgbójúlé ẹ̀yin mo fàyàjì tẹ́mi ṣaláì gbọ́dọ̀ rà tẹ́ bá dà ńlá kò lókè bàbá ta nígbè mi kọ́ àná mi mo yí ọkà sẹ́lẹ̀gọ́ mo fọ̀gọ́ mi yọnu mo fòdì ọkọ̀ tẹ́lẹ̀ mo ṣe é fọmọ̀gà ọmọ sí ló dà ló lálẹ́ ju ọyọ sọ́yẹ́ tápọ̀ ọmọ òjìyẹn gan kí lórí ògbódò ṣe tẹ́ ejika òṣèlú fún mi orí ògodò wọn rẹ rù ẹgbẹ̀je àtàrí ògodò wọn rẹ rù ẹgbẹ̀fà agbèdè méjì ògodò wọn rẹ rù ẹgbẹ̀ndínlógún kí lórí ògodò wá ṣe tẹ́jìká òṣèlú fún mi ọmọ ìyá tinúkẹ́ òpèrè omi ọkọ̀ lọ́yàn báyẹn sì kó màró gẹ́gẹ́ jọba máa fàdàlà ọmọ màjẹ̀mọ̀ pé wọ́n ti mú lè po wù mí ọmọ ojoojúmọ́ ló mú ní ọ̀yà sùn mí lọ báyà wọ̀dọ̀ ìwọ̀n àrógbà lérí igba ìwọ̀n gòkè odò ìwọ̀n àrógbà lérí igba ká ọmọ pẹ́tẹ́ lẹ́nu lọ́tọ̀ ọ̀yá mi ya tinú kẹ́ máa ró gẹ́gẹ́ jọba fàlàlà lóye èèmọ̀jẹ̀ gbogbo yín lè ní kí n wò lọ́lọ́ débì kan èmi ò wá fún ẹgbẹ́ aládùn kan kí n tó máa lọ aládùn mi ò lépo bẹ́ẹ̀ mi ò níyọ̀ kàtàrọ̀ ká mọ́ tàṣẹ lọ aládùn mi ni a fi wọ́n máa rẹ́gbẹ́ sọlá kí odò kan bẹ́ láàrin Ìbàdàn wọ́n pẹ́ ní ikú dẹ̀tì ní jẹ́ ikú ọwọ́ dẹ̀tì láàrin gbogbo wa. ìyá tuntun ọdún nílà òkúnlẹ̀ ọmọ tuntun ọdún nílà òkúnlẹ̀ ẹni gbogbo tuntun ọgbẹ́ tí mo wí ni yóò sì sẹ́ni ètí iṣẹ́ tí aláṣẹ bàbá mi tó bí mi lọ́mọ àánú mi mo yí ọkà àbíbí jẹ méjì lẹ́sẹ̀ ọ̀sá ìfẹ́ lọ bàbá kẹ̀kú gbà kẹ̀wò ṣẹ́ tí orí náà ní kí owó tí orí mi rán mi lè mí òwò ẹ̀dá ò pẹ̀dá ní orí mi rán mi mọ̀ gbá láì gbogbo oyè tí mo ní bàbá tí mo ní ẹ wá gbẹrin tàbí ò gbẹrin. wọ́n lè dárí dáa kó dùn mọ́ ẹ òkèlè.